وجعلهم غماء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن وآت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وقد خاب من قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناسبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من وإلى الجبال كيف نصبت وإلى ال... إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إلينا الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله رب العالمين àbádọ́dọ̀ òro kẹ́nà ọjọ́ òní ọjọ́ tí a pọ̀ ní sàárà sọ̀dọ̀ àbádọ́dà ni wọ́n ní káyọ̀ zakatul fitri wa kò tó pé àbọ́lù ríbi àwọn sọ̀hábà tó sọ́wọ́n afẹ́dà blabin umar radiyallahu ta'ala anhu àgbọ̀húnmà ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó bá di ọgọ́rùn-ún 95 wọn èé padà lémá tí wọ́n bá ti kí àṣùbá lẹ́yìn ànábì wọ́n gba mùsọ̀ọ́lá lọ nìyẹn ibi tí àlùbíyà ti máa ń gbé ẹgbẹ̀rún kan sí mọ́sálásí ànábì ibẹ̀ ni rídì ànábì wà 1000 feet sí mọ́sálásí oníbò nígbò ó pé àwọn èèyàn fẹ́ máa lọ ọbẹ̀ láti máa bú iye pẹ́ẹ̀dì àpò máa bù wálé ní wọn làwọn àfáà fún pé wọ́n sọ bẹ̀ dọjà ọjọ́ kẹgbọ́n rà tánú bọ́bọ̀lẹ́ bàbá sí fún wa ní agbára tó àbúwà sí fún wa ní agbára náà jẹmáà ọjọ́ òní ọjọ́ ni ẹ̀sìn wọn kìí sí ẹ̀sìn tó fúnlẹ̀ mọ́ wa ọjọ́ òní àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ó ń kálukú máa ń fìṣe sí ìlú rẹ̀ hàn kí ọ̀tá kẹsìn tí àwọn ará Libya wọ́n bọ̀ mọ́ sí àwọn ní ọmọ ọkọ̀ ojú ìpọ̀jù tó jẹ́ pé àwọn lọ́bàá gan máa gbébì fún wọn nígbà pé àà ẹ̀rí ẹ̀mọ́ kí ní ìṣe wọ́n mú wá fi sí mọ́sálásí lọ́tún lọ́sí kọ́dà ọwọ́ sẹ́yìnbọ̀ ẹ̀rà lọ́mọ lọ bẹ́ẹ̀ bá rí fìlà tàríkẹ́bì sáàlà òun pépà kọ́dà kò ti jáká tó gbélé ẹ̀dẹ̀ lọ́mọ lórí bá sì rí gbẹ́gbẹ̀ bá rí gbọ́gbọ́ kápọ̀ kọ́nkọlùkú orí tọ́lọ ń gbà fún ànẹ́bí wípé àà lẹ́yìn wa ànẹ́bí kẹ́ẹ̀nà jama'a risalatun ila hadhihi al-umma fi hadhihi sana lẹ́tà wo la kọwọ́ sí ìdí lọ́dún yìí lẹ́tà ta kọwọ́ في المسند عند محمد وفي السنن عند ابي داود باسناد الصحيح من حديث ara ìmọ̀tí tí ń bá lọ tán ní ìkẹ́kọ̀ọ́ ojú ó kí ó ní o kò kí ó ní o ó ti mọ̀ pí à tànà lámàájú ó sí ọmọdébẹ̀ ní ọmọdébẹ̀ ní agbẹ́bìnrin ní ẹjọ́kùn ẹjẹ́ agbó àsọtẹ́lẹ̀ ànẹ́bì yíò ànẹ́bì ní kí n bá lọ tó fí n kẹ́kọ̀ ọ̀bàmì lẹ́rù lórí women tó ta ní o al-a'immata al-mudillin àwọn àfá àṣọ nínú tí wọ́n máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti kí tẹ́ẹ̀ bá ti jẹ́fẹ̀ àrífẹ́ inú ọkùn ìgbẹ́ bá jí náà mẹ́ẹ̀kà fún ba ẹnì kọ́ ò ní máa fẹ́ni sọ ilé ìkọ́jẹ́ tí ń kí wọ́n pé ń bàtà lòdì ìwé jẹ̀ lè pé wàlúwàlú mo tó fọlọ́mùra ìwọ́n tọ́ ìsìnkú yóò kèèkó bákan náà níbi kí ó lọ àwọn mati àwọn tí mọ̀ bẹ̀rù fún ọmọ mi ọmọ kí ó tó jẹ́ wípé bí àfẹ́sẹ̀lẹ̀ fẹ́sẹ̀lẹ̀ náà náà fẹ́sẹ̀lẹ̀ wọ́n mọ̀ sọ pé ẹmẹ́dàsọ́rọ̀ àwọn àtọ̀kọ́ àwọn kọ́dà tí a bá ní àwọn jílàrọ̀ yìí wọ́n sì sílẹ̀kùn náà ọlọ́run síwájú àwọn àwọn ọ̀tẹ̀lẹ̀ àwọn ní padà ẹ̀rọ̀kùnlá fẹ́ wú jẹ̀mọ́ àmọ́kìtọ̀ tọ́gọ́lọ́ tọ́gọ́wájẹ́ pẹ́ bẹ́ẹ̀ lọ bá rí Ramadan yìí àìmọ́yẹ tsunami ibú ilẹ̀ ìsùjá síta lásìkò rọmọdọ́n ẹ ma gbọ́ fatiwa tí ṣe islamu ń bọ̀ ní ẹkún mọ́lẹ̀ ìgbénú ẹ̀sìn sàárìkùn ẹ̀rí ni gbogbo àfáàkẹ́ ìlé ní látòṣogbo mo tó bẹ́ra sàìlẹ́nà ní bí agbó méjìlá ọ̀sán lọ́mì nítorí pé ètò méjèèjì bá gẹ̀dì gate lọ́mì lọ́mẹ̀ ẹ̀wọ̀n náà ní nǹkan ọlọ́run bá kù sí ajẹ́jẹ́ o ṣàrẹ́gùn ọmọsí láìpà ní láti na wà pé kí ló kú tàbá ìfẹ́sì islamu nínú sáà nínú ọmọdọ́rin sálímà jẹjẹ bí àwọn náà àbá gbọ́nà wọ́n mọ̀ wọ́n náà gbò ọ̀rọ̀ ń fi owó lẹ̀ nítorí pé ó bá fi ṣètò ìdí is 1.9

six seven two four Jaiz Bank Jaiz Bank. Gbogbo àwọn ṣe àbí òun ní mídíà ó ní ká máa sanwó sí mídíà ó ní kí a sanwó sí account number zero zero zero eight five two eight seven two four gbogbo àwọn tí a pòsíṣàn sí gbogbo express yẹn kájú orítorí ọlọ́run gbogbo àwọn tí lálẹ́rùn wọn bá ti kún ẹjẹ́ máa gbọ́wọ́ yẹn lọ́wọ́ wọn wọ́n máa kú ẹnìkan tí ò ní fi owó sínú fítẹ̀mí láì kájú orítorí aláwọ̀ tààrà a rí pé gbogbo wọn ni à ń gbọ́ àti ní ilé ẹ̀kọ́ ẹ̀yọ̀ ó fi délé ẹ̀kọ́ NNPC a rẹ̀ rí pé kò sí ẹni tí ò gbọ́ káwájọ ọbẹ̀ tó dùn ọ̀ká kì í sọ ọmọ wa a ti rí ọmọbìnrin kan bí ẹlẹ́yà kékeré báyìí ọ̀nà ìjábù white ọwọ́ na kájọ account media kájọ nítorí ọlọ́run 00 08 52 87 24 Jai's man

kò jù bẹ́ẹ̀ lọ kájọ ọmọ ìlú ní ọlọ́wọ́ láti sáàbọ̀ tààrà ọlọ́pẹ̀já fún ọlọ́ ọdẹ̀ jẹ́ ọwọ́dẹ̀wọ̀ ìjákùnwà mutmainna nasirudin olórúkọ ọmọ náà mutmainna nasirudin bákan náà kájọ nítorí aláàbùkù gbogbo àwọn tó bá ń kọ́ àìsàn dání táàmà pé ẹnìkan sí ọlọ́run káwọ káwọ gbogbo wà bẹ́ẹ̀ project wa tó wà bẹ́ẹ̀ láìsí ọwọ́ bẹ́ẹ̀ abá mùsùlùmí ọtúwà fún ọlọ́ aláṣùlá gbọ́tara gbọ́tà ìjà sí ọjọ́ ayọ̀ ìyá kìlá ọlọ́wọ́lá gbọ́tà ilá ọ̀wọ́ project eléyìí ti lọ lọ́wọ́ ní àlùwọ́kú Foundation mílíọ̀n náírà olówó tí àwa ó lẹ́bí pọ̀ lábí pọ̀ ó lẹ́bà ní pariwo níbi àyẹ ó ti pàtàkì tí wá kẹba àtọ́lọ́ sí kápọ̀ lẹ́ẹ̀kan sí account number 00 08 52 8724 Jain Bank 00 08 528724 àwọn ẹ̀mí ilẹ̀ máa ń ṣáyẹ̀ kọ́ bá ti lọ àbí kó jẹ́ pọ́ láàrin sí kò sí ìwà àkáǹtùwa alẹ́sọ́bẹ̀ ní alẹ́sọ́bẹ̀ lọ́la kò sí pàtà alẹ́sọ́bẹ̀ ọlọ́pàá àpòtàrà ó parí lọ́sì lọ́wọ́ èmi àti ẹ̀yìn ìyákìlá ẹwọ́lọ́wọ́lá àpòwọ́dá ìlà bẹ̀rẹ̀ àrílà àdé níparí kápọ̀ àkáǹtì nàmbà mílíà lẹ́ẹ̀kẹ́ sí 00 láti gbé dókè tí mo sì mọ̀ pẹ́yìn tẹ́wọ́n mi náà ẹ̀yìn náà rẹ̀ dì láti dúó lágbàyà ẹ̀fẹ́jọ gbé dókè ní kọ́lọ̀wà láti àrùwọ́ tààrà ó gbà níjọsìn fún àwa àti ẹ̀yìn yákìlá ẹwọ́lọ́wọ́lá àkọwọ́ta ìlà àbìlà àìbàrí Ọ̀rọ̀ bàrìkọ́lá, mọ́sílẹ̀ ilé àti ọkọ̀ wa wọ̀ ní ìjọ ní òní ọ̀gbọ́n òun ló wọlé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti parí báyìí o ọlọ́run sí o àwa náà rí àjọ rẹ̀ àwa náà rí àtìkọ̀ orílẹ̀ yìí ọlọ́pàá ìgbàlápàá ń bẹ̀ o láti lè ní àgbà náà o àwọn kan nípa ti ọdún tó lọ ọdún ìmọ̀ ọ̀gá fún wọn ọlọ́run tí ó dábòjò ọ̀rọ̀ mọ́sí ní ìjọ́kẹ́ mọ̀ ọ̀rọ̀ àwọn àfáà wa ilé ìtí wọ́n jẹ́ ìmọ́mù wa ní ààyè tẹ́mùtù fún wa ọlọ́dí àjọpẹ́ ọ̀ ọlọ́dí àjọpẹ́ ọ̀ ìmọ́lẹ̀ lórí wọ́n ti mọ́tàfẹ́ orúkùn ọlọ́run ẹni tí ó wúlò fàyè lórí wọ́n ti mọ́tì kí ọdẹ tí ó rà bàtà yóò ọlọ́run bí ti wọ́n dá lórí mọ́tì yóò mọ́ lórí ọlọ́run tí ó mọ àwọn àrọ́ ọlọ́run ọlọ́run láì ní ìpè ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ilé tó tí wọ́n ń lọ tí wọ́n ń ó ti pọ̀ tó yẹ àwọn kan ni wọ́n ṣiṣẹ́ bí ó ṣe ṣiṣẹ́ ẹni tó jẹ́ nọmba wọ́n àwọn ẹni ìpínlẹ̀ àbú àmà aláwùjẹ wọ́n ti tẹ́gbà kí wọ́n ṣe ń bí láti jẹ wọn ohun òní náà ó ti débi látànà òṣùṣùn náà ọlọ́mọdé fún gbogbo ọlọ́run láti rí mi náà mẹ́jàrú káwọn gbogbo lọ ní ọlọ́run gbogbo àwọn àwọn ayé òkè àwọn àwọn náà tàà tó sílẹ̀ yà láwùyé mẹ́jàrú gbogbo ọlọ́run yàrá ìjọba mẹ́jọ tó gbogbo gbogbo àwọn tẹ́ ìṣòro àbí mẹ́jọ wọn tó gbogbo ìkápọ̀ orí ìtàrí kírímọ̀tì olóòrò ní dáadáa ni ọlọ́run tẹ̀lé náà yà jọ tó ní ọlọ́run ọlọ́run ààyè yìí àgbẹ̀ ìjẹ́ ó ti wà àmọ̀ pé èyí èyí kò tí ìgbé àárín rà àrùkú ẹ̀jọ́ ni ọlọ́jọ́ mẹ́sùlùmẹ́ jẹ́rùsù ọlọ́run jẹ́rùsù ọlọ́run bọ̀wọ́ láti jẹ́rùsù ọlọ́run ọlọ́jọ́ ọlọ́run ọlọ́láìdájẹ́lá láàrín ọlọ́run Thank you.